mọ̀rọ̀pá láyé mi pé ó ti sọ̀kalẹ̀ síwájú hijira tí wọ́n bá ní màdàníyà ni ó sọ̀kalẹ̀ lẹ́yìn hijira kódà kó ṣe wípé ẹ̀fígbà tá a níbi ṣe fàtí àwọn mọ́tíkà ó sáwà sí mọ́tíkà àwọn àrìn àjò rẹ̀ áyà tá a mọ́ fún so èmi àjò ló ti sọ̀kalẹ̀ kì í ṣe wípé ilé ṣùgbọ́n ìṣẹ̀láṣù àwọn àfáà nìyẹn torí pé òun ló ṣe é dì mọ̀rọ̀pá láyé mi pé òun ní ó lè ní òǹdè tí a lè fi dé wà ilá àkàmọ̀ ṣe nípa ṣúra kọ̀ọ̀kan síbi tó ti sọ̀kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣúra wà ní kí ti pààtì ẹ̀ gbogbo pààtì ẹ̀ sọ̀kalẹ̀ nìkan náà wọ́n lọ gbọ́lá ayé mi tó ọkọ̀ máa jẹ́ pé ilé tó sọ̀kalẹ̀ ní bọ́ọ̀rù ẹ̀rọ àmì ìyẹ̀fà sí ẹ̀rọ pààtì rẹ̀ yókù tí ó wà sọ̀kalẹ̀ nínú àyẹ̀ tó láwà ìbọ̀láwà eh, àwọn fi ṣúra ẹ̀ ọ̀kan ti sí mo rò pa àjọ tàbí Ele tó ti ẹ̀ṣẹ́ wípé ó sọ̀kalẹ̀ láwọn àyè káàkiri àwọn afọ gbogbo ẹ̀ bí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ fún yín ìtọ́sọ̀kalẹ̀ lórí ìrìn àjò náà wà pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀ ìtọ́sọ̀kalẹ̀ nílé wọ́n wà pẹ̀lú àwọn eléyìí pé orí ibùsùn lànàbí wà tó ti sọ̀kalẹ̀ wọ́n sọ àwọn ọlọ́run kọ́ máa jẹ́ àti ọlọ́run jà sọ̀rọ̀ náà sóra yìí tá a bá wọ síra yìí àwọn tí wọ́n bá ní lọ́wọ́ wọ́n ní mímọ̀ kọ́ sí di àtòrọ̀ kí lẹ́kọ́ ti sóra yìí náà fẹ́ kọ́ rẹ̀ wọ́n kọ́ sọ̀rọ̀ ìgbàna mímọ̀ kọ́ sí di àtòrọ̀ nínú àwọn ẹ̀kọ́

lórí yín pé sóra kan kí ni gbogbo tọ́pìkì tó wà mẹ́ ọ̀kan ní ẹni tafsiru afá kan ti kò sí nínú làákà mi báyìí náà afá India ni tafsiru yẹn dá púpọ̀ àwọn afọ ní mọ̀mọ́ lọ pé inú tafsiru tó jẹ́ mọ̀ pásọ̀rọ̀ tó ṣe pé kìí sọmọ alárúbáwá ló ṣe ó sì sọ̀rọ̀ nípa fàwa ìlú sọ́ra àwọn míì mọ́ lòun ló dájú tẹ̀m̀pára hindi ìsọmọ alárúbáwá ajabu wọ́n ní mọ̀ pásọ̀rọ̀ tafsiru tó jẹ́ ti ajabu eléyìí tó dájú tafsiru yẹn tí bá ọlọ́run ti tí bá rántí ó kọ rẹ̀ tàbí tí bá wò lé yín sọ fún wa lọ́la tó sí ìròyìn ẹja púpọ̀ yóò mú sóra kan kí ni tọ́pìkì tó sọ̀rọ̀ lé lórí àwọn àyà tó lọ lórí tọ́pìkì yẹn yóò sọ yóò tó mú tọ́pìkì mi sára yìí mi ti bó ti wá tìkì àwọn sóra Al-Qur'an Al-Karim mi ẹni tó tún wá ṣe tó wá jẹ́ ni tó ṣe pé àdéhùn rẹ̀ lálàáfíà kì í ṣe ní àdéhùn dájúdájú. mọ̀kọ́ ṣèlú àṣọrọ àwọn tí sọ̀rọ̀ tó lè jẹ ní tó dálé lórí ẹ̀kọ́ tó lọ fẹ́ jẹ akọọbẹ lọsibíyẹpọ nùzọlẹ kùránì wà á ní àwọn min indillahi min khilali ìmáàjì jẹ níbi ẹjá gbọ́ tí wọn sọ yìí dáadáa wọn ni tàṣibíyẹpọ nùzọlẹ kùránì mímà pé lóòótọ́ alukùránì sọ̀kalẹ̀ torí ara ń táwọn kèfèrí ń kọ̀ǹtẹ́sì nípa àkùránì jẹ wọn ní àsàtírù awàlì ìtàbàbà wọ́kọ́lù àsàtírù awàlì náà ìtàbàbà wọ́n ní kẹ eh, àwọn àwọn ẹni bí ní ọdún wa kábẹ̀rẹ̀ sí ni máa soríkì ìlú nìkan kẹ́ ìdílé kan kẹ́ mú ọ̀yọ́ ní ti kẹ́ máa kí ọ̀yọ́ àwọn ọmọ ọ̀yọ́ ní kíníkan ọ̀yọ́ àtìbà ọ̀yọ́ kíníkan ọ̀yọ́ kíníkan wọ́n sọ fún ike ìtànyẹ oríkìú àṣàfihàn ilẹ̀ àwọn àlìyàn síbẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ àwọn ẹni àkọ́kọ́ ní a ń oríkìú mọ̀rọ̀pálá yìí mẹ́tí bẹ́ẹ̀ ni kí n àlẹ́ yàn kífá bẹ́ẹ̀ náà ni kẹ́lí kan kó lòun pọ̀fọ̀ kò sọ́fọ̀ tuntun tó fẹ́ mú wá ọ̀fọ̀ àwọn kan ni kí wọ́n ti kọ́ ọ̀dì kan bẹ́ẹ̀ ní tuntun tó fẹ́ sọ irú orúkọ yẹn náà wọ́n kọ́kọ́ fi lébẹ̀ ìyàpọ̀ ha wọ́n kọ́ lu àṣà àpéyèrò àwọ̀ àlìyínà ìkìtàbà wọ́n ni àwọn táwọn àṣà látara sátọ̀dọ̀ tí wọ́n kọ́ lẹ̀ sọ àwọn àkọọ́lẹ̀ àwọn ẹni ìjọun ó wá ní access sí ní wá lọ ń mo yẹ mi pé nígbà míì wọ́n ní ẹ̀ sẹ́rí àwọn nǹkan mi bẹ̀ tí ń nítorí pàwọ́ ajé lárúbáwá ni iná máa yọ àlémọ̀hún báṣà ẹnìkan ní kọ́. kẹrìnká sọ wípé alukur'ani sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kèfèrí ọ̀fẹ́ ìtọ̀ torí wọ́n á mọ̀ tún mọ kẹ́ ẹ ní nǹkan tọ̀dọ̀ ọlọ́run wà wọ́n mọ pàtàkì ọlọ́run torí wọ́n máa ń sin lọ́run wọ́n kàn máa ń sin nǹkan mí ìmọ̀ ni nítorí pé wọ́n ríra wọn sí aláṣẹ ètò wọ́n sọ àwọn táwọn ń sìn máa yẹn àwọn yẹn pé ń ti wọn wọ́n dẹ̀ lájọṣepọ̀ pẹ̀lú ọlọ́run wọ́n á máa wọn dọ̀dọ̀ lọ. ìlú àjọ mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní náà ṣe ń ríra rẹ̀ sí aláṣẹ ìbò tí ó wàá wò pé àwọn ṣé ń pé yóò wò pé àwọn wòlíì wọn pé ẹni tí ń pè wòlíì ọ̀daràn ni o ṣùgbọ́n òun rí sí wòlíì ètò òun bá fi rú ẹni yẹn ṣe àtẹ̀gùn gbogbo àwọn tí ń lọ bí sáré bóyá ní Ìlọrin bóyá lẹ́kọ̀ọ́ bóyá lẹ́nẹ̀ẹ́ni bóyá lẹ́lùkọ́ ní wọ́n àgbàpọ́lọ̀ làwọn tó wà ní síbẹ̀ àwọn tí Nàìjíríà lọ lọ Senegal tí wọ́n lọ ṣùgbọ́n wọ́n wò wípé òun wájú Ọlọ́run Ọlọ́run wọ́n wá wòye pé táwọn bá wọn ṣàtẹ̀kù nítorí bọ́lọ̀ ń ti yọ́nú sí yẹn ọlọ́run ọyọ̀ ń sáwọn látara bẹ́ẹ̀ àwọn kàná wọn àdá al nìkan wọ́n dà wípé ànábì sallallahu alaihi wa sallam ìmú nǹkankan wá mẹ́wọ̀n ìgbàkọ́dọ̀ ọlọ́run ti wá nínú ọkọ́ díẹ̀ àlọ́ àwọn ẹni ń dà tàbí kó ṣe pé ẹnìkan ń mọ̀rọ̀pá àjọ mi tí wá ṣe pé méjèèjì yẹn ò bá wá pọ́síbù ẹ̀ṣìmáàlú ẹlẹ́ẹ̀kẹta tó wà lọ́dọ̀ wọn ni wípé àmódi ń dànà bìlà látara àmódi tí ń ṣe torí rẹ̀ ti dàrú yìí náà fi sọ pé inú kọjẹ́ sáà áwù mọ̀jọ́

tí wọ́n bá ń ṣe àjò lọ tí wọ́n bá débi kan tí wọ́n fẹ́ dúró ń bẹ̀ níbi wáàdì kan bí ọ̀gbọ̀n àbáfọ̀ ní fojì òkè wọ́n sọ wípé yá aziz alwadi wọ́n tó ṣe pé wọ́n lọ mú ojú tóbi dákùn gbà wá mọ́jà kó ṣe wá bá fi kó bí o àǹjánú tó wà bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní wọ́n ṣe máa ń pè ní. àwọn àlìjànú wọ̀nyí àwọn náà gbà pé wọ́n ń bẹ wọ́n sì mọ̀ pé wọ́n lágbára. kẹ́yìn bá wá ní alukùránì ọ̀rọ̀ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run táwọn àjẹ́ ń lọ alọ́sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tẹ́ mọ̀ wípé eléyìn ó jẹ́ kẹ́ ẹ máa mọ̀ wípé ọ̀dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ lóòótọ́ kò yé torí pé ọ̀rọ̀ pé èèyàn jẹ́rìí sí ọkọjá abẹ́ ó tó bọ́ sọ́dọ̀ àwọn àjẹ́nu náà fi sọ pé tasdiqu nuzul al-Qur'ani wa annahu min indillah dájúdájú alukùránì ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ibu láti wá lè fa ilé yọ min ìlàálí ìmáàni lìjínì bí láti pàṣẹ wípé àwọn àlìjànú tí ì ṣe èèyàn ní àgbà gbọ́dọ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ sáàlìjànú bá gbà pé ọ̀dọ̀ ọlọ́run ọba dọ́là rẹ̀ ga ló ti sọ̀kalẹ̀ kí wá ní ṣe èèyàn mo rò pa gbọ́ mi yé tó bákan náà wà ìbọ́ọ̀lù mọ̀já ìmìlì mọ́ṣìrìkì náà fíìlì tẹ̀lé wa tọ́pìkì mìíràn tọ́pìkì kan ni fi fi sí àlùkùránì sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run rinlẹ̀ láti pàṣẹ báwà ìjànú ìgbà ok kí ni ìgbàgbọ́ àwọn mùsùlùmí sáwọn àjànú kí ni ìgbàgbọ́ wọn nípa wọn báwo ni wọ́n ṣe ní wọn sí ojú wo ni wọ́n fi ń wò wọn ọlọ́run fẹ́ bẹ ilẹ̀ náà jẹ́ wọn lọ́pàá láyé mi ti ó fẹ́ fi ẹyin lẹ̀ pé àlùkùránì sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àwọn ìgbàgbọ́ táwọn ọ̀ṣẹ́bọ àwọn kèfèrí àtàwọn míì náà nínú tí ń jẹ́ra rẹ̀ mùsùlùmí láyé lóde òní tó ní sí àwọn àjẹ̀nú ọlọ́run ṣe tọ̀ àwọn àfa àkànnà àwọn tafsir sọmọra wọn àwọn míì yá wọn ṣé àjọ mi ní nítorí ẹgbà wá hadithi méjì tí méjèèjì sí lálàfo wọ́n gbà kan wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wọ́n gbà kejì wá látọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu hadith méjèèjì. àwọn àfọ́ńtẹ̀ òṣèlú padà fi ẹnu òkú wọn sọ ọdún wọn fi kóra wọn òun náà ni wípé hadith alákọ̀ọ́kọ́ ni a súnmọ́ ilé ìtàfẹ́ kàrí ẹlẹ́kìtì tọ́lọ̀ ń bá mú gbàlá ìwà àbọ̀rọ̀ bá jẹmọ yìí sọ fún anábà Muhammad sallallahu alaihi wasallam nígbà tọ́lọ̀ ń fẹ́ gbé láti àsìkò anábì wa títí tó fi di àsìkò ń jẹ́ anábì sallallahu alayhi wa alayhi wa sallam àwọn àlìjẹ̀nú máa lọ sánmà lọ gbọ́rọ̀ a máa lọ sánmà tí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tí nǹkan kan bá ṣẹlẹ̀ lórí ilẹ̀ tàbí ọlọ́run ọba bá dé ìdájọ́ kẹta lẹ̀ tàbí ọparí àlẹ́ amẹ́ríkà tó bá wá àwọn mọ̀lẹ́kọ̀ ọgbọ̀ tí ọlọ́run ọba gbé ń sọ̀rọ̀ yẹn ó wà bí ariwo ní tagbára tagbára tí gbọ́ àwọn mọ̀lẹ́kà ni ó dàpọ̀ ọlọ́wárí ṣàtà ìdá mọ́síà àrùn olóhùnmíhìn nínú sọ́ọ̀tù sábà nígbà tá a bá débẹ̀ ọlọ́run ti àdébẹ̀ yóò ṣe rọ àbọ̀bẹ̀ sí wẹ́wẹ́ àwọn màláíkà tọ́lọ́n bá ti wá jẹ́ ẹ̀mí wọn padà sára wọn tí wọ́n jí tán ọlù máàdá ọlà rọ́bù òkun wọ́n wà máa sọ láàrin ara wọn yí kíkí lọ́lọ́wọ́ bá sọ gẹ́nà ọlù ìlú wọ́n mọ̀ ní òdodo ni tí wọ́n bá ti wá ń sọ wípé tọ́lọ̀ ń sọ ní láàrin ara wọn àwọn dínú ọgbọ̀ táwọn bá ti wá ayé ọgbọ́n débi tí wọ́n gọ sí ní sámà wọ́n mọ̀ sábọ̀ wá sórí ilẹ̀ wọ́n ń lọ ọ̀dọ̀ àwọn alágbègbà tí wọ́n bá ti mọ̀ wípé lámarin ń bẹ nínú ẹni tá a ká ọ̀rọ̀ rẹ̀ máwọn mọ̀lẹ́kà lẹ́nu ó wá jẹ́ ọmọ nàìjíríà nílẹ̀ yorùbá ọ̀dọ̀ ta ní wá máa ná babaláwo rẹ̀ ń bẹ lára jù ẹ̀ tí a bá ti mọ̀ pé ẹnìyàn ó lọ ọ̀dọ̀ babaláwo yẹn tó bá ti lọ wọ́n sàrí lọ tó bá tọ́ tàbí gidi tó ń lu wọ́n wà sọ pé tí ẹni báyìí báyìí bá wọ́ sọ́dọ̀ rẹ̀ nǹkan báyìí ni ọ sọ fún ṣùgbọ́n bí wọ́n bá ti sọ pé nǹkan báyìí ni ọ sọ fún náà wọ́n ń fi àwọn rógbó ọ̀rọ̀ kan kù wọ́n jẹ àwọn rógbó ọ̀rọ̀ wọ́n fi kù ṣùgbọ́n nínú tí wọ́n lọ mú bá òdodo tí wọ́n gbọ́ lóòótọ́ ń sánmà yóò wà ń bẹ̀ bí ẹni bá wá dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ dọ̀dọ̀ babaláwo babaláwo náà ti mà pé ń bọ́ ẹni má jẹ́ ọjọ́ lójú àwọn èèyàn kan bẹ àwọn ènìyàn máa ń lọ sọ́dọ̀ wọn tí wọ́n sọ wọn wípé wa wọ́n sọ torí àti máa kó tó dé àjánú ti sọ fún wa pọ̀nbọ̀ ó ti fún wa dápẹ́ ẹlẹ́mí ọ̀kan ní ọ̀lọ́bẹ́ nìkan ti ń pè lọ́ba dápọ̀ wọ́n ní ìlú wọ̀nyí kí nìkan kan wọ́n ti gba dápẹ́ tí ẹnìyàn bá wá débẹ̀ ẹnìyàn wà máa sọ gbogbo táwọn àjẹ́ náà sọ fún àti ọrọ àti òótọ́ ṣùgbọ́n òótọ́ tó wà yẹn yóò bu ọmọ kódà kò ní gbogbo òun àti ìyá yìí gbogbo ń sọ pọ̀ gbọ́ mú tí sáà ní kíta tó wà ní fámìlì

ọlọ́run ọba ò fẹ́ kálùkùrù áàrì máa jẹ́ olùlẹ̀ kò tó dọ́dọ̀ àmì sallallahu alaihi wa sallam torí wípé tí ọlọ́run bá ń sọ wípé Jibrilu mú nǹkan báyìí lọ táwọn màláyíkà wa ń sọ láàrin ara wọn wọ́n lọ báwọn kẹfìrí Kùrẹ́ṣì pé tó bá dọ̀la ayà báyìí Muhammadu ọmọ ká o jámújà kọjú mọ̀ padà mọ̀ kọ̀tọ̀ yá ìlú òní wọ́n kàfi dàpéjú ẹgbẹ́ mẹ́jọ máa kópa àwọn ìjà lónù pé jámú jámú jámú jámú kó mọ́kọ́tì mọ́kọ́tì tàbí ìyẹn nìkan oní kọ́ wọ́n sì sọ pé tí ò bá rí bẹ́ẹ̀ wá sọ fáwọn ẹ̀sẹ̀ tó bá di ìjọ sáànà bí ebi jámú jámú kọ́tì lọ́kọ́ ọlọ́run àbẹ́jọ́ mọ̀ sọ́ọ̀ tí wọ́n bá ti wá lọ sí sámà báwọn fẹ́ lọ máa gbọ́rọ̀ kan tó débẹ̀ àwọn àràwọ̀ wà gbáyàwó ìyàwó ọmọ jálù wọn bí àwọn bá fi ń jálù wọn bí ó kò wọ́n mọ̀ jóná ní ẹ̀jì wọ́n yíké nígbà tẹ́lẹ̀ bá lọ bí báyìí tí ò dé tẹ́lẹ̀ lọ tí ò dé tẹ́lẹ̀ lọ tí ò dé ó dà gẹ́gẹ́ bí ilé tẹ́kù tí ń dọ̀ọ́lá mu àwọn ẹkùsà ń dọ̀ọ́lá mu àwọn ẹkùsà ń dọ̀ọ́lá mu wá lọ ra olóńdàjù wa tàbí lọ ra olóńgbò ẹ̀jẹ̀ ń pè olóńgbò ọmọ ẹkùn tí bá irújọ́dọ̀ àwọn ọkọ̀ káàkiri mú sí olóńgbò orúkọ rẹ̀ pọ̀ tọba ti ilé àwọn epo wà ó ṣùgbọ́n tí a bá ti rí pàmọ̀ tí wọ́n wá ọ̀padà wọ́n ní wá mọ́ <laughs> àwọn kan mọ̀ wá ah, ẹjọ́ lọ́jọ́ orí ọ̀padà ẹjọ́ lọ́jọ́ orí ọ̀padà wọ́n ẹ́ẹ̀rí pé pápápá òdílékúnlé ní mọ́ ó ti ṣẹ́jú kọ́ máa ju lásán lọ àbí tọ́ bá wá sí olóògbò àti ìmọ̀ ẹgbẹ̀ gbogbo àbí máa bókù ikú ṣe lé lógún tí wọ́n bá fi oúnjẹ bàjẹ́ tọ́ bá fi oúnjẹ bọ́ olóògbò jẹ́ náà kò ní pé kú mọ́ ìwọ́n débi máa ń pa ẹran ní ìjẹ yọ́ pa wọ́n débi pé láyé wọn wọn ò ní wá mọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn àlìjànú ti rí ìgbà tó di pé òkú sáàfù bá wọn láti sẹ́mu ọjà alìnáha lójú mọ́ lè ṣàyàwó àjáde náà làwọn عذاب الصليم الذين نزلنا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب الزعيم انا زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب سعير ألا إلى إلى ولوما زينا السماء الدنيا سما لأيه أشيل أشعر bímọ sọ̀bí pẹ̀lú àwọn àtùpà kí láwọn àtùpà náà àwọn àràwọ̀ àwọn àràwọ̀ yẹn ọlọ́run yóò yẹ wá wípé ara ṣe wọn ni pé ọlọ́run fi ṣe wọn ó fi wọn ṣe ọ̀ṣọ́ ni ní àbáwọn sọmọ tí ń tàn yìí ní tí ń tan náà sọmọ ọwọ́ rẹ̀ wà lójú yìí síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́jẹ̀ àìnáà àwọn àtùpàtẹ́yìn wa ń wò yẹn a fi wọ́n ṣe rùjú mẹ́lẹ́ ṣẹ́yà bí àwọn òkú parun tí wọ́n máa lè mọ́ àwọn èṣù torí wípé àlìjànú tó bá yọ lórí ibi tọkọtọlọ ní ń jẹ ṣẹyìnkọ kìí ṣe okò àdìjànú ni ṣọyá fíyìn àlè ń sì wà lè jẹ yóò ṣe báàdù hùn ìlà báàbẹ zọkọrọ àyùkọ ẹni wọrọ títí jẹ ṣẹyìntọ ọnà gẹ́gẹ́ ta ṣẹyìntọ ọnà kéèyàn kọjá àlà ẹni tó bá ti lè gbẹ́rù gbọ́n kò bá ṣèèyàn kì bá ṣàdìjànú ṣèyìntọ mọ̀rọ̀kọ̀ àjọ́ mi yé tí àjànú ọ̀bá tí ìyàtọ́ kìí ṣe kọ́ sára bí ìran náà ti wà ní àjànú náà wà àwọn alágbèrè tọ́ọ̀gì inú wọn ní jẹ́ ṣàyàpé bí ń jẹ nínú wọn náà jẹ nínú èèyàn wọ́n máa ní sẹ́rí jẹ́ àwọn òkú ní bá ti wá ń bá wọn tí wọ́n ti rí pé àwọn tí wọ́n ń lọ wọn ọ̀pọ̀ wọ́n wá ń padà ń sọ láàrin ara wọn àwọn kànà kò rí àárín wọn tọ́jọ́ gbà abẹnu ni wọ́n sọ pé amúrò ìṣàdàbà kò sí nǹkan tó fà á bí wọ́n fi ń lẹ̀yìn lóko ní tó fà á ní pé ìlàlẹ̀ amúrò ìṣàdàbà ní kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ yìí gangan ẹ̀yìn àlìjáná ẹ̀ ti wá dìlọ lórí rẹ̀ wọ́n wá fọ́nra wọn ká gbogbo ibi tí ààyè wà lórí ilẹ̀ òun làwọn àlìjáná ṣe ní àjò lọ àwọn kan lọ bá kíga ní ṣẹlẹ̀ tí àdẹ́wò yìí fi ń bá wọn ìgbà tí wọ́n wá ń ṣe ní àjò lọ hadith tó lálàáfíà ni wọ́n bẹ́nu mùsùlùmí bẹ́nu bí mi rí tẹ̀wá wọ́n

sáàgbọ́ mi tàbí kí n sọ pé kò sí àwọn ẹ̀gbà wá tó lálàáfíà tí mo mọ̀ báyìí ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn kíra àwọn èèyàn wá ń ṣe ìrìn àjò lọ wọ́n ìrìn kí ni wọ́n ń ṣe àwọn kan náà lọ wọ́n sàn wọ́n kí ló ṣẹlẹ̀ tó fi táàkiri sánmà lọ ìyẹn ni wọ́n wá káàkiri jáde pẹ̀lú sallallahu alaihi wa sallam radiyallahu anhu sahaba wọ́n á ń lọ sí ọjà kan tí wọ́n ń pè ní òkèàrù wọ́n wá di abẹ́ igi kan wọ́n sinmi ń bẹ̀ lọ́wọ́ di wípé àsìkò ọ̀run tó wọ́n wá ń kírun ìgbà tí wọ́n wá ń kírun anábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lé ìdìrín kakí bí ní ìgbà náà làwọn àjẹnú ń ṣe ní àjò dìbẹ̀ wọ́n wá kọ́ wọ́n wá ń gbọ́n nke. nábì ń ké wọ́n rọ̀ pàlàyé ìfẹ́jẹ́ ọgọ́rọ̀ tíra so ìrùtáàrì iye sọ mo rọ̀ pàlàyé ìfẹ́jẹ́ wọ́n á jẹ̀ sọrọ ni wàyí tó من الجن يتبعون القرآن والناس مرقل عيب فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين ṣùgbọ́n àwọn míì sọ pé hadith ẹlẹ́kì ìyá àmà sọ́njọ́ mi ẹjọ́ àbọ̀ṣe ìrùsọ́rọ̀ yìí kí lọ́lọ́wọ́ bá wá ń sọ ń bẹ̀ kúrí أوحي إلي أنه سمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قل أوحي إلي أنه سمع نفر من الجن فقالوا ọlọ́ni kúl ìrẹ muhammadu sallallahu alayhi wa alihi wa sallama sọ wípé ẹwà jágbìra wà lè sọ wípé tí anábì ti sọ àbí òtí sọ ẹmọ̀ o tí máa sọ pé àfáì sọ pé la ilaha illallah la ilaha illallah olóògùn kò yé ọlọ́run wá ní sọ wípé ó híyà yìí láyíyà wọ́n tún wá kọ sọ wípé òun síbẹ̀ ẹ̀ gbọ́ mi yé nítorí ẹ̀kọ́ wà níbẹ̀ ṣebí ni ó híyà yìí láyíyà á ní àwọn sàmáà náfààrọ̀ mìíràn ní jẹ́ àbíbẹ̀kọ́ kí ni kúlé ń ṣe ń bẹ̀ níbi nítorí ọlọ́run kan fi yẹ pa aláṣẹ pé kó sọ̀rọ̀ tó bá ṣe pé gbogbo kúlékúlékúlé ní bẹnu Al-Kùránì ò bá sí ń bẹ̀ ẹni ó bá sọ pé kì í sọ̀rọ̀ ọlọ́run kì bá tó ní ìdájọ́ gbàrà yìí tó bá lọ́rọ̀ ànábì torí àwọn èèyàn kan ń bẹ láyé òde òní wọ́n ní kí ní ń bẹ ń bẹ ṣùgbọ́n kúlíkúlí ní àlùkò àmì ẹ̀rọ parẹ́ ìbọ́lọ̀ ní kò wí ó sì ti wí ìdí ọlọ́run sì ní ó wí àrí lákọọ́lẹ̀ èèyàn ní kúlíkúlí aláwọ̀ adé ẹni wúwà lọ́wọ́ àhàjì ẹ̀yọ́ pọ̀ kúlí àwọn tó bẹ̀rọ̀ bíi àwọn àwájọ́ àwọn ìṣẹ́kúsọ ń bí kan bí jẹ́ ìjọ wá lójú àgbọ́ ìṣẹ́kúsọ níbi táwọn ìṣẹ́kúsọ wà ní tẹ́ bá gbọ́ ìṣẹ́kúsọ ní ìlẹ́nu àwọn ọmọ alárúbáwà bí ẹ̀ẹ́dìmọ̀ orí ní wàhálà gbé ẹnìkan láìpẹ́ ẹ̀kọ́ tí kò sì méjì kèfèrí ni ṣùgbọ́n pọ̀ ìdè lárúbáwà dáadáa ó gbé ìdè lárúbáwà dáadáa

torí pé kìí sọ̀rọ̀ rẹ̀ tó bá ti pé kọ̀kọ́ kó lílẹ̀ ni tí máa ń sọ̀rọ̀ la lè sọ pé ọ̀rọ̀ rẹ̀ ni ṣùgbọ́n kó líyẹn síbẹ̀ nìkan ní ń pa láṣẹ síbẹ̀ ẹ̀ gbọ́ mi ẹnìkan ní sà ń pa láṣẹ láṣẹ wípé sọ báyìí ẹni tí ń pa yẹn lọ́lọ́rọ̀ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ kó lè wó ìyá ìláyà ànàmú kàwọn إنا سمعنا قرآنا عجبا قل أوحي إلي أنه سمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا الله أكبر عليك أولي قل ayó àrọ̀ tóòlù ìran rẹ̀ ń ṣe tèmi ọlọ́wọ̀n bá rán níṣẹ́ tafsiru mo ti ń kéré àwọn tó bá lè sọ lé ummatika fún àwọn àjọ rẹ̀ wípé ó ṣíyà awṣàlọ́hù ìlàyíyà ó ṣíyà ìlàyíyà wọ́n ránṣẹ́ sí mi ta ló ránṣẹ́ ọlọ́wọ̀n bá ní wọ́n á dá akọ ọlọ́wọ̀n bá níbẹ̀ yẹn torípa àti mẹ́ni ọ̀ránṣẹ́ mu mo rò pálá yẹn mi kì í ṣe mọ̀jú ṣùgbọ́n lámì ìsọ́mà fa ìlú ẹni ọ sọ wípé kọ́ sọ bẹ́ẹ̀ tó sì ránṣẹ́ sí wọn dáàpọ̀ rẹ̀ mo rò pa àgbọ́ mi yé ẹ̀wọ̀n ni àwọn tí wọ́n kọ̀tà sí òyìn ti wá gbé jáde nìkan wípé awúhà lọ́ọ̀hù ìlàyà ọlọ́run ránṣẹ́ sí mi ányàwó sàmẹ́ ànàfàró mìnà lèyé wípé àwọn kan nínú àwọn àlìjànú wọn tẹ́tí ní ti mẹ́bẹ̀rún síbẹ̀ náà bẹ̀kọ̀ ìsàmà ànáfẹ̀rú mínà ìgbìyànjú kí ni wọ́n tẹ́tí sí kí ni wọ́n tẹ́tí sí àwọn afọ́ni tafsiru sọ pé ìsàmà ìlà kìrọ̀ àti al-Qur'an ìsàmà ànáfẹ̀rú mínà ìgbìyànjú ìlà kìrọ̀ àti al-Qur'an jama'atu náfẹ̀rú yẹn àwọn ilé ìwọ̀n ti tafsiru kẹlmáà tálàyé nìkí kẹ́lìmà tí wọ́n bá ti wá ń tún nínú alkùránì nínú tafsir wọn wọ́n làwánà rẹ̀ wọ́n rọ̀pálá yẹ̀ mẹ́tẹ́ náfàáró ń tẹ́ bá ti rí bẹ́ẹ̀ rí jàmá àtún ó túnmọ̀ sí kéètù wọn náfàáró yẹn ní jàmá àtún ẹ̀rẹ̀ rí pé jàmá àtún yẹn wọ́n làwánà rẹ̀ wọ́n làwánà rẹ̀ kí wọ́n á fi kọ́lọ̀ míì kọ́ sótíé àwọn eléyìí tí ò bá ti lo kọ́lọ̀ wọ́n àwọn jàmáyà tó ń mìnà lè jẹ́ nì wọ́n níbi ìbákọ́ ní ìnákọ́láti ó kọ ààyè ibi tá náà bìí kí wọ́n sàbẹ̀ abẹ́ẹ̀gì ẹ̀gì mo ní wọ́n sinmi ní abẹ́ẹ̀gì kan ní abẹ́ẹ̀gì dàbílù ibẹ̀ ló ti ń kírun fún wọn ń jọ́ náà táwọn àjànú bá wọn bẹ̀ wọ́n jọ tí ń kẹ́ Al-Kùránì فقالوا إنا سمعنا قرآنا عجبا كما بوكا استمع نفر من الجن قالوا سمعنا قرآنا عجبا ساريا فلان من آه شعري ẹni tí ń tẹ́tí sí nǹkan àtẹni tó gbọ́ wọ́n yàtọ̀ síra kò yé ẹni àtẹni tó gbọ́ wọ́n yàtọ̀ síra wọn ṣé yàtọ̀ láàrin méjèèjì alhamdulillah alhamdulillah ṣé àwọn yàtọ̀ sáà máa yàtọ̀ kí yàtọ̀ láàrin ẹni tí tẹ́tí sí nǹkan àtẹni tó bẹ́ẹ̀ ìyàtọ̀ rẹ̀ láàrin rẹ̀ ní wípé bẹ́ẹ̀ ṣe wà ń bí ẹ̀ ń jẹ́ kí sí mi síbẹ̀ tó ń gbọ́ nǹkan mìíràn láti ta síbẹ̀ ní àjọ ẹ̀kọ́ kò yé tẹ́gbà ń gbọ́ nǹkan mìíràn láti ta tó bá ṣe wípé ẹni tí ń tẹ́tí àtẹni tó gbọ́ wọ́n lọ jẹ́ nǹkan kan náà ní gbogbo wàhálà àbájẹ́ ìyapa ọmọ dòrì <laughs> kò yé ẹni ó bá tẹ́tí sí àtẹni tí ń kọrin ìdájọ́ kan náà ni òye ṣùgbọ́n ẹni tó bá gbọ́ tí ò bá padà tẹ́tí sí lẹ́yìn gbígbọ́ kò sí nǹkan kan lọ́hùn pẹ̀lú ní ìlú wa gbọ́n mi ṣùgbọ́n tẹ̀mí àpọ́jọ́ tó wá ní ìyáàdà mi nígbà mi tí ò sí níbi títẹ́tí nígbà mi ó ní pé èèyàn máa tẹ́tí sí nǹkan tí ó sì gbọ́ lọ́pọ̀ nígbà mi. ولو أنهم قالوا سمعنا وأطاعنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا لأن بيسكي موسى سمعنا وعصينا أدو أدع يقول أيمي سمع كي أدو ó yàtọ̀ sí kéèyàn tẹ́tí ṣùgbẹ́ gbọ́ tó sì gbà òun tẹ́tí níbẹ̀ yẹn sẹ̀mí àwọn ojú ìsámà lọ kò yé ẹni ọba gbọ́ tó gbà ó ṣe kí ni ó ti tẹ́tí ní ìrùpá ẹgbọ́n tí mò ń sọ yìí ó ti tẹ́tí torí tí ọba tẹ́tí ni kò ní gbọ́ débi kọ́ wọ ìgbọ́ràn rẹ̀ débi pé yọ wà gbà tí a rí gbogbo ìtumọ̀ yẹn lọ́lọ́mọba ti kó jọ síbi torí àwọn àlìjànú ọjọ́ náà wọ́n jẹ́ tí wọ́n gbọ́ wọ́n ti bà òjé ilé-ìjọ́ jẹ́ gbogbo bí tọ́lọ̀ wọn bá ti máa ń sọ̀rọ̀ wọn títí ń rìn fáà sí wọn dé nù ní pé wọn pè wọn sọ̀rọ̀ fún un tó fi wàyí tó sọ̀rọ̀ fún náà ìlàyíkà náfààrọ̀ mínà lè dín ní fàkọ́lù dára ọ̀rùn وإن صرفنا إليك نفر من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قولهم منذرين ọlọ́ni àwọn aláṣẹ́rí àwọn kan ní àjẹ̀nú sí ọ̀ yẹ̀sítẹ́mì ìhun alẹ́kọ̀ọ́rọ̀ ààrẹ kí wọ́n máa jẹ́jú sí àkùrán nìkan ká láàbí ń sọ wípé àwọn àfáà Imam Ahmad bí sọ pé tó bá sọ pé láfúrí bil Qur'an makhluqu ẹjùmọ̀ pé jàmìí torí kẹta bá sọ wípé wọ́n jẹ́ sí sí al-Qur'an tó ń kà ẹni tí ń ka ìdáni síbẹ̀ náà ẹgbẹ̀ ohun rẹ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ìdáni ìrọ̀kọ́ ajọ́ mi ṣùgbọ́n ohun tí ń ka ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ìṣẹ̀ tọba wá ní lafzi bil Qur'ani makhluqun ṣe ń tó ń sọ ní wípé Kùránì tó ń ká jáde yẹn lẹ́nu yẹn ẹ̀dá ni àbọ̀ ń sọ pé ohun ìwọ tó ń kalẹ̀ dá kò yé bẹ́ẹ̀ náà ní tí a bá tún sọ wípé lafzi bil Qur'ani ghayru makhluq ó lè jẹ́ wípé alukurani tí mò ń kéwù kì í ṣẹ̀dá ó lè jẹ́ wípé ohun tí ń jáde lẹ́nu mi pẹ̀lú ahọ́n mi àti ohun mi tí mo fi ń pè kì í ṣẹ̀dá ọlọ nítorí tí mo fẹ́ tako pé ọlọ́run ló dá iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ yẹn èkó yé kọ́lùkù àpáàlì lè báyìí torí pé alùsùnà ni máa ń sọ wípé wà lọ́ọ̀ọ́ wà máa ta màlúwo kí ẹ bá lùkọ́ láti gbé wa kí ọlọ́run ló ń da yín àti iṣẹ́ ìṣe níṣẹ́ àwọn akókò sọ pé rárá ọlọ́run dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò dá iṣẹ́ ọwọ́ ẹ̀ òun ló dá iṣẹ́ ara rẹ̀ fúnra ẹ̀ ìyẹn ló fà tọ́lọ́run fi bí wípé ṣe òṣèlè ìdá àbó òṣèlè ìdá ìmọ̀ bóyá kí ni ìyẹwà ẹni tó bá tún sọ pé lẹ́fúrí bìlìkùrá nìwé ni ó lè jẹ́ pàtì ìdààmú àti ìjọba lọ́bẹ̀ẹ́sọ̀ láwọn àwọn àmì ilé jẹ́ kéde kọ̀ níbẹ̀ níbi ẹ̀yìn bá rọ ẹ̀sùn àwọn àbọ̀ sọ pé mọ́ sọ pé láfúnfẹ́ ìbìlì kùránì màkúrò mọ́ sọ pé láfúnfẹ́ ìbìlì kùránì wẹ́rú mọ́ sọ kankan ní méjèèjì sọ pé alukùránù kalamullah ìtàfẹ́ gbọ́ wọ́n láti sọ pé alukùránù kalamullah alukùránì ọ̀rọ̀ náà ní ìtàfẹ́ gbọ́ tó àwọn ìlàfíyà làwọn bá bọ́ sọ ẹ̀dá kún ọlọ́run ní aṣẹ́rí àwọn àlìjànú wáyé sí ẹ yẹ́sítẹ́mẹ̀ ẹ̀wọ̀n náà ọ̀rọ̀ àà tí wọ́n máa tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́mọba tó ń ta sàlámà hádọ̀rú kọlu àǹṣìdú ìgbà wàláwò ìlà ẹ̀rẹ̀ kí wọ́n gbọ́ wọn gbà wọ́n ṣẹ́rí padà sọ́dọ̀ àwọn èèyàn wọn tí wọ́n jọjọ ṣe mítìn pékinlẹ̀ ń ṣẹlẹ̀ múrìrì ní olùkọ́ eré ẹ̀ náà lọ́lọ́run wa ń sọ ń bí wípé fẹ̀kọ́ọ́lù kọ́ọ̀lù yẹn kọ́ọ̀lù lè kọ́ méjèèjì ìlà fèrè wípé àwátá abáníkírà lọ́wọ́ wọ́n sọ wípé rọ́jà ẹ̀wù fàlámà rọ́jà ẹ̀wù ìrákọ́ wíhìn ìgbà tí wọ́n padà dọ́dọ̀ àwọn ènìyàn wọn àlàyé jẹ́ pé tafsir ẹ̀rì pé tí mẹ́nu Kùránì ní kí ń gbà tí wọ́n gbọ́kọ́ọ́lù ṣùgbọ́n kìí sí pé wọ́n kàn ń sọ bẹ́ẹ̀ ṣé wá rí wọ́n wá gbọ́ àwọn nǹkan kan níbẹ̀ tí wọ́n wá ń translate fún àwọn ènìyàn wọn yòókù tí gbogbo wa yìí náà gbọdọ̀ lóyún tọ́ta kun tí ẹni tí ò nígbàgbọ́ ló lálàáfíà àti gbọ́ ilé àwọn àjọyìn wa bẹ̀rẹ̀ ìyẹn ni bọ́ọ̀lù mọ̀já ìmìlì mùsùlùmí eléyìí tó ti tòkù dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹtí gbéra rẹ̀ ní mùsùlùmí nígbà tí wọ́n padà sọ́dọ̀ àwọn ènìyàn wọn òun ni القران ń sọ níbẹ̀ yẹn fàlámà kò dí àwọn ìlàwò قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهده إلى الحق وإلى طريق مستقيم قالوا يا قومنا إنا سمينا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم Ọlọ́run bá wá ń sọ níbi táa bá dọ̀ntà àkàtọ́ nìsí, ẹ̀rì pé ń tó tẹ̀lé náà ní wípé àdí ìlà rọ́ṣìdì فآمنا به ولن نشرك بربنا أحدا ọlọ́ ní ìgbà tí wọ́n padà lọ́dọ̀ àwọn ènìyàn wọn wọ́n wá ń sọ fáwọn ènìyàn wọn ní pé iná sàmì iná kìtàbà àmọ̀dọ́dìrà kan ń zílà ń bá àdìmúnsá ẹ̀yìn múnsá wọ́n sọ dìrà náà kalẹ̀ fàkọ́lù iná sẹ̀mí iná kùrùánù kìtàbà náà ni kùrùán kò yé fàkọ́lù iná sẹ̀mí iná kùrùánù wọ́n la gbọ́ alkùrùánì kan tó jẹ́ tíra tí wọ́n máa ń kà àjọ kìtàbà tó ṣe wí kí wọ́n kọ́ kò yé alkùrùánù ń jẹ́ kìtàbù lé kìtàbà kìtàbà injekọrọ jẹ́ kọ̀rọ̀ánù lè jámà ìlú wọ́pẹ̀wọ̀ àti ṣọ́tíyé méjèèjì ni ọlọ́run ọba tó láàrin ká tó bá sì ń ní rí ibi taya fi wà ní ọ̀rọ̀ ọlọ́run ẹja ọmọ ni ò lè sọ̀rọ̀ kọ́mọ̀ṣẹ̀kù bi ori torí pé akọọ́lẹ̀ wọ́n ti kọ́ọ́lẹ̀ ó ní wọ́n jù wáyé nítorí pé a máa ta bá ṣe máa kánù tí ó fi kú gẹ́rẹ́ tó lọ́wọ́ bọ́ pàyà yìí rẹ̀ tó lọ́wọ́ bọ́ pàyà kó lẹ̀. fàkọ́ọ̀lù wọ́n ní pé iná sàmì ẹ̀nà kùrọ̀ánà náà ní tàwọn ọ̀nà kùránù náà ni ìjìlá náà máa adìnà lọ́wọ́ lè ṣe yìí máa adìnà línàbí yìí hasani sọ́wọ́tí yẹ́dàbọ́ nyá mílùkọ̀ọ́ ma adina Allah li shay'in ọlọ́run yìí tẹ́tí sí nǹkan kó máa gbọ́ ma adina nínà bí jẹ bí ṣe máa tẹ́tí sí kan àwọn ànájẹ tẹ̀fẹ́ nínà bí jẹ nì kẹsẹ̀ nínà bí jẹ nínà bí hasani sọ̀wọ́ ti tóun rẹ̀ dùn yàtàbọ̀ ní bílíkùn àmọ́rò pé kùnrin àjẹ́ eléyìí ní ọ̀sán lẹ́wọ̀n gbogbo tíra tọ́lọ̀ ń fáwà nẹ́bí ọlọ́kùnrin àjẹ́ sọ yé báyìí وإذا أعطينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون كل كتاب من تعالوا تي وانا القران كتاب دي بقى كامل الفرقان القص تبارك الذي نزل الفرقان على عبده كل الفرقان إليه قرآن والفرقان هتبه وإذا أعطينا موسى الكتاب والفرقان القص تعالى لي شو دي so àwọn orúkọ yẹn kìí sáà Kùránì ní jẹ́ orúkọ àwọn tírà Ọlọ́run tó sọ̀kalẹ̀ yìí mọ̀ ẹ́ ni ó jẹ́ fáwọn ẹ̀kọ́ ó pọ̀ ní ti ń bẹ nínú wọn sínú àti àtúnṣe àwọn tọ́lọ̀ tó ṣe gbọ́dọ̀ padà yẹ́ ẹ̀mẹ̀tì ilé ìjọ jẹ́ pé tí bá ń bẹ́ ń bẹ̀ tí ò bá ti bá ń tí mẹ́ta lọ́kọ̀ọ́rá máa dọ̀ pẹ̀ wọ́n ní kúrò ní àjàbá ee torí ọmọ kọ́wọ́n tí ń bẹ̀ tọ́nà tẹ́lẹ̀ ṣùgbọ́n àjàbà ìyanu ni o ìyanu ibo ni ajabu yẹn wá wà ibo ni ìyanu yẹn wà awà ní ìtọ̀sí ìdí nu tí ó fi ẹni gbogbo wọn ní kíra yìí mo mo fẹ́ jẹ́ ká ṣe rọ́pù ìtọ̀sí rẹ̀ lè máa kíra yìí dáadáa ó lè jẹ́ pé yóò tún máa ṣe wá láǹfààní nígbà tí rọmọdọ́n bá lọ kí ni a wá sọ wọ́n ní sẹ̀mí iná kẹlẹ́rán màkọ̀rú án ṣé àti ibà mọ́ ọjà bá ń

ìyẹn ni wọn jálẹ ànábì ojókò kalẹ̀ kọ́ mọ tó Kùránì láti fàájì àlọ́ náà tó láwọn tó lọ ń sọ kalẹ̀ fún bí ọ̀rọ̀ ń sọ ni wọ́n ń kò yé èdè wọn ni ó ti yé wọn eléyìí tí ọba wa fẹ́ yé wọn fẹ́ wọn wà ẹ sì rí pé ọkọ̀ mọ́ àjàbà fi láti ìyẹn ni ó fi jẹ́ ó gbogbo nǹkan tí àwọn tálùkọ̀ á ní sọ̀kalẹ̀ láyé wọn tí wọ́n bá ti gbóyí nínú ìtumọ̀ àlùkùránì tó kún bọ̀ ní òye tí àgbọ́yé kan bá dé kí àgbọ́yé yẹn wá ní lágbájá lọ́kọ́kọ́ bẹ́ ẹjẹ́ fún kan ẹni tó bá وجاهل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة دنيا آية يعني أنا بيسا تكوي لبي يمكن àwọn tó lè yàtọ̀ sínú ànábì ọlọ́nà kú fún nke kú ìpè gbígbèkùn kejì wọn ń sọ̀rọ̀ ń ẹ̀ẹ́rì wípé ẹ̀mí èrè ò ní égùn kọjá àjọ ọgọ́rùn ọdún ọpọ̀jọ ọgọ́rùn ọdún méjì tó kú bọ̀nù ní ìrọ̀pẹ́ ẹgbọ́n mi torí àwọn onítọ̀síìrù bí máa fún rí wà ẹ lọ wọ́n tọ̀síìrù wọ́n yẹ ní rí tọ̀síìrù yẹn kódà tọ̀síìrù ibùn mọ̀tàwá yìí tí ààrí ibùn kẹsìrì máa kó ti mẹ́ta dàbà àwọn àfáà ní ẹ̀ ní rí kí ti náà gbogbo tó bá rí ẹlọ sáàmù owó àwọn tẹ̀sí kí wọ́n máa mú àtàrù wà ẹ̀ní ṣùgbọ́n àti pọ́ìn ẹ̀ẹ́rì pé àwọn kan nínú àwọn onítàkùsí olùbẹ̀ ráàyè wọ́n sọ nítorí kí wọ́n ní ìmọ̀lú àpọnù lọ́wọ́ nítorí àwọn àjọyé kan tí àwọn amẹ́ríńdà bùlámi ahmed táwọn kó òye tóun náà fẹ́ kílèmù jáde ọlọ́ àtàwọn nǹkan méjì tó so máa tápàdà máa sọ ń jọ ní alkùnrán kẹláàmà ní mọ́kùnrin ánimọ̀ àjábà ń sí ìbáyá nìhe pọ́pọ̀tọ̀ àti alkùnrán ọ̀rọ̀ ọlọ́mọba ní èèmọ̀ ní níbi àlàyé ẹ̀ níbi dídá ń tó ẹ̀ ìyẹn ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alárúbá àdánà tí wọ́n gba Islam tí wọ́n bá ti ń gbọ́ alkùnrán ni wọ́n ti mọ̀ pé eléyìí kọjá bẹ́ẹ̀ eléyìí kọjá bẹ́ẹ̀ ìyẹn náà lọ́lọ́run fi ń challenge wọn pé ẹ ní nǹkan míì tẹ́ ẹ̀ fi ṣe nǹkan jọ̀rọ̀ lọ ẹ̀ṣọ́ rẹ̀ ìgbà tó ṣe wípé idán làwọn èèyàn mú sábí ṣe yànga lọ́lọ́run fi fóun nídà bá lọ́lọ́run fi fóun ní ayé àjàdé àwọn ọmọ ajísà tó ju dá lọ idán làwọn pa ànábì wọn sọ̀rọ̀ padà o ní tó ju idán lọ lọ́lọ́run ọba fún táwọn náà mọ̀ pé eléyìí tó bá jẹ́ pé idán ni o àyànjọ́ rọ̀ padà jà wáyé lọ́wọ́ ṣùgbọ́n nígbà wọn rí pé àwọn ajẹ́pẹ́lẹ̀ yìí ṣe tán irú ẹ̀ náà ló ṣe àwọn alábọ̀wá ọ̀rọ̀ ilé ìkọjá bẹ̀ torí táwọn bá ti ń bọ̀ wá ń bọ yí ìnìkan náà wá ṣàánú àwọn tó wà láyé alọ́pọ̀rọ̀ áàlù wọ́n ń ká fún wa à ń lọ àmì sílẹ̀ gbogbo nǹkan tí yẹn mọ́ sí alọ́pọ̀rọ̀ áàlù ṣe làwọn èèyàn fẹ́ rọ́ọ̀tẹ̀ tóbi lórí wà sí àwọn àfàbà agbá wà sí múlì sí orin wọ́n máa kọ̀ orin lábàwà ẹ̀ nígbọ́ kùránì rẹ̀ jẹ́ pàtàkì àìsàn yẹ́dẹ̀ tó fẹ́ máa lọ́dọ̀ àwọn míì náà lóṣù náà dáàmà sọ̀rọ̀ díẹ̀ ní mùsùlùmí láluwa ní kùránì àwọn àfáà sọ́bà tẹ́bù sẹ́yìnmí sọ́bà tẹ́kà lọ́wọ́ ní sọ́bà tẹ́bù kìnnìkà sọ́bà nígbà tó ṣe kí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ wọn àmúnú alkùránì nínú hadith ní iṣẹ́ ìmọ̀ ìmọ̀ náà lòun náà ṣùgbọ́n ó yẹ ká ṣe rọ́pù rẹ̀ mọ́ kí alukọ̀ránì sọ kí ni hadith sábàwárí alukọ̀ránì kí ni àdóyè àwọn àfa yìí nípa hadith kí ni àdó káwá sí hadith kẹgbẹ́ kan káwá máa jà sọ́rọ̀ kan nù wọn yá àdéhùn kí ni sọ bẹ́ẹ̀ wà láàrín wọlé káwọn fà á ní lọ́wọ́ ìyẹ́kọ́ ló ń فقالوا إنا سمعنا قرآنا عجبا إخواتين كلا يسمعون إذا طبعتوا طيب تعالتم يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا يهدي إلى الرشد فآمنا نار ولن نشرك بربنا أحدا ووعد يا القرآن وأن يهديه إلى الرشد القرآن ينفني منع إلى الرشد كن جبه lórí àwọn sáà ní jẹ́rà lọ ẹjá wà padà sínú tọ̀síìrì ẹ̀ inú tó wá rí kan ní àǹfààní títẹ̀rà ìdá wọ́n ní ẹ̀hẹ̀dẹ́ ìlànà oṣìlì tí ẹ̀rí oṣìlì ìmànà ìdáyà ní ẹ̀rẹ̀ sọ́tí ẹ̀ ìdáyà ò náà ní oṣìlì ṣùgbọ́n jẹ́mọ̀ kí ọlọ́run wá kó ìdáyà bí oṣìlì papọ̀ kò yé ó ti kó ìdáyà àti oṣìlì papọ̀ èéfì ní mànà lọ síbi ọ̀nà mà sọ́tí ẹ̀ ẹ̀wà òun ni wọ́n ṣe tún wọ́n ní yàhàdí ilẹ̀ sọ̀wáàbì kéfì ní mànà lọ síbi tó ṣe déédéé torí mànà ló ṣe déédéé in tó bá yí ẹ̀yọ́ ni àná ni in tó bá ṣe déédéé ní jẹ́ mànà ṣùgbọ́n oríṣìṣù yẹn níbi kíni wọ́n ní fìlọ̀kọ́wọ́lì àbí fìlẹ̀ ẹ̀tẹ̀kọ́ọ̀lì wàlùkọ́wọ́lì wàlẹ̀ àmàlì ìmànà alukùrọ̀ áàdì nǹkan mẹ́ta ló kó sínú yàdí ìdàrúnlóṣìlè fìlẹ̀ ẹ̀kẹ́ kọ́ọ̀dù ebi ní mànà lọ sí ibi ìgbàgbọ́ tó ṣe déédéé ìgbàgbọ́ tó ṣe tó ṣe torí bí àwọn àjẹ́ ọkàn ń bẹ tí ìṣerúṣù bí àjẹ́ ọkàn àpọ́lọ̀ tó ṣe ọkàn ṣẹ̀pá ọkàn ọkàn ní mẹ́ta lọ irú bẹ́ẹ̀ tí ìṣirò sí lọ́lọ́wọ́ bọ́ padà sọ láìpẹ́ òní kí hàn lọ́lọ́ bí kí hàn lọ́lọ́ níyàwó sẹ́fà jọba àjọ àrùn bẹ́ẹ̀ kí ọba mú òun ni kéèyàn máa sọ wípé ọ̀ṣun òṣogbo ọlọ́mọyọyọ ìgbó ń bá wa wọ́ ọmọ níwọ́ ọmọyọyọ ìdí ọ̀ṣun lòun wà lọ lòun lọ tọrọ ọmọ ń tọ́rọ lọ́mọ yọyọ ni ẹ̀fẹ́ ìgbàgbà àwọn kan tá a ti níbi tí wọ́n ti fi ọ̀tún ṣubú rí ẹ máa rí o àwọn tí wọ́n tí wọ́n máa kó kẹ́ẹ̀kì wá tí wọ́n wà tọrọ mi tí wọ́n rọ omi lọ ní wọ́n sì ń yàgbẹ́ síbẹ̀ wọ́n ń dalẹ̀ síbẹ̀ ẹni tí òjò bá ká mọ́jà nù ní tó bá rọ̀ tẹ́ bá láǹfààní tẹ́ bá rí kó tó ṣe ṣeré lọ tó fà á

ara àwọn ìgbàgbọ́ nù yìí nínú ìgbàgbọ́ Yorùbá bẹ́ẹ̀ ni àjẹ́ wọ́n wà kó ata tì má nǹkan kan wọ́n èyí ní Saudi Saudi èyí ní Saudi Saudi èyí ní wọ́n wà kó sínú sí yóò wà lọ rẹ̀ omi jata omi yẹn ó bá yóò máa lórí àwọn tìmọ́ olómi ṣòro yóò jùmọ́ yorùbá àwọn ọ̀lẹ́ ní ẹ̀ta òní àwọn tìmọ́ bíi tìmọ́ haúsá tí wọ́n rí kàǹdì kàǹdì kàǹdì tí wọ́n ti mọ́ tí ó di tí ò ní lómi tìmọ́ gidi tìmọ́ tọ́rẹ̀ wà ẹ̀dá òkèlè ní ìjẹ́ máa jọ láì dìtọ́ dà ẹ̀ ara àgbàjọ burúkú dàgbà yorùbá yà ẹ̀dí ìlànà òṣìlì alukùránì fi ní mànà lọ síbi àjọ ọ̀pẹ̀ tó ṣe gẹ̀ẹ́ ìdámi lóhùn àdé ọkọ̀ mi ṣe kí lórí tàwa sọ pé obìnrin ìmọ̀nà lọ síbi ìmọ̀nà ìmọ̀nà níbi kí tọ́ ọba tẹ̀lé mọ̀nà alukùránì máa ń kọ́ làbí hì sọ́dàpọ̀ tọ́ ọba ti ń sọ̀rọ̀ tọ́ bá falùkùránì sọ̀rọ̀ ألا كل شيء ما خلى الله باطل وكل نعيم لا محالة زائل ألا كل شيء ما خلى الله باطل tẹ̀sìrì yìí àwọn orin ọgbọ́n ni torí pé òun náà ọjọ́ pọ́ lọ́wọ́ bó wa ọkà tíra ọkà tàwọ́rá ọkà nkankan wọ́n wá ń gbọ́ pé lọ́wọ́ bó bí dìde nù lárúbáwá ó wá ìwà máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀ lórí orí wípé aláàyà bí yí rẹ̀ kúlò ṣẹyìn in máa kọ̀lá lọ àdúgbò tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ń bá bèèrè tí wà ní sọ pé kèbèrè lọ́kọ̀ rẹ̀ ó ní gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ó ní bá bèèrè wà kó lónà láàmà ha látàzà ìlúlẹ́gbẹ̀rẹ̀ àwọn náà àbájú sọ pé asìlámà wọn ni mùsùlùmí ìgbẹ́kọ̀ sẹ́yìn ó ní gbogbo òjẹ́ra láàmù àálàtà ọ̀sọ́mọ́ta àfẹ́ẹjá sí ìzá ìlú yóò padà yẹ ń jọ síbẹ̀ ní àyíbẹ̀ẹ̀kọ́ síbẹ̀ ní àyíbẹ̀ẹ̀kọ́ ìwọ̀n bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kọ́ <laughs> bẹ́ẹ̀kọ́ o ẹ̀ẹ́sì kó sí báhùn ìyà tó sọ alákọ̀ọ́kọ́ arẹ́bì ní òtọ́ ló sọ gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ bá ìgbà tí wọ́n wá kẹ́ ẹ̀ṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ní ọlọ́pàá fìlìjánẹ́tì nàímù láyàgbòrò kìí ṣe kúlù nàímì torí kúlù nàímì lóbi ó ní gbogbo nàímù láàmà aláṣàzà anábì ní irọ́ ní tàbí lùpá torí kí fìlìjánẹ́tì nàímù láyàgbòrò ìjẹ́ra ń bẹ nínú àjẹ́nà kò ní yá àyàn kò ní fi hàn lẹ̀ irú àsọwáàbù bìlkọ́wùlì yẹn kò ní sínú ọ̀rọ̀ làbí ìdìtorí pé náà alùpàá nìkan ti wù ìdí

lọ sí bí ọ̀nàmà ìlẹ̀ ìjẹ bọ́ọ̀lì adìgún alábòjúwé àṣàlàyé wẹ̀lùkọ́wòlì ọ̀rọ̀ sísọ alùpùránì omi ọmọ ìnà lọ sí bí ọ̀rọ̀ tó sọ tó ní ìlànà wájú ọlọ́run tó yẹ pé tí ẹ̀dá kan bá lòun fẹ́ dá padà sí ọlẹ́nu kò tó mẹ́ fọ́rọ̀rọ̀ wẹ̀lẹ̀ abẹ́lì alùpùránì ní ẹgbẹ̀gbẹ̀ tó bá ṣiṣẹ́ tó bá ń ṣàṣe ìbò àbí kọjá àlà àbó ṣiṣẹ́ ọwọ́ ayàwèrè nípa òyìnbó fàṣẹ yóò sì ní àwọn fẹ́ ya wòlíì yé sàlù kùránì ní nǹka èyàn lè fẹ́ ẹlẹ́jọ́ fẹ́ nìkan ta kùránì ya wòlíì àbọ́ka kùránì òye rẹ̀ dàrú ìgbìmọ̀ abẹ́ yẹn bá fa àlìjànú àlìjànú lè yàn síbẹ̀ náà ẹgbẹ́ kan wálé àmọ́ni ó di mélòó yàdí ilẹ̀ rọ́ṣìlì ilẹ̀ sọ̀wábí fi lẹ̀ ẹ̀kọ́ wàlùkọ́wé wáyé jẹ́rí ẹ̀já ni ó pàtàkì púpọ̀ àwọn ìbára wọn sí ọ̀rọ̀ ìsìkò sí lábá kankan tó lè ń bẹ̀. fa'amannari látara bẹ́ẹ̀ làwá fi gbàgbọ́ pẹ̀lú ẹ̀ tẹ̀mẹ́yìnà wa ẹ̀rẹ́gbẹ́ tẹ̀mẹ́yìnà wà fàánà yẹ́sẹ̀ tẹ̀mẹ́yìnà wà àṣẹ́yìnà tàbí wá tí máa wáyé ọlọ́run bọba tó láàrẹ́ ga ó ní wípé wọ́n ní fa àmànàbì látara bẹ́ẹ̀ àjọ Al-Qur'ani lọ wala nushrika bi rabbina wala nushrika àní fi ẹnì kankan fi ẹbọ pẹ̀lú ọlọ́run bọba tó láàrẹ́ wọ́n ni wàlá nù ṣeríkà bí rọ́bì iná alàbí àǹzálàhù àhàdà ọlọ́run ọba wa tó sọ tíra ilé ìkàlẹ̀ àwọn onífẹ̀ẹ́ sábà rẹ̀ ọlọ́run ọba wa tó sọ tíra ìkàlẹ̀ àní ṣe kéré àní ìwẹ̀ni ما اتخذ صاحبة ولا ولدا اللهم صل على محمد lóṣù fi aṣọ ọ̀gẹ̀ dada haza wa sallallahu ala muhammadu wa ali wa sahbihi ìjọba níbi náà láwọn ìyá yẹn jẹ́ tán ẹni ká máa tún mú iṣẹ́ lórí tó sí ọmọ àkúrí ẹ̀